Eh? Paul Niwa. Niwa. Niwa yes. ọmọ olúbo. Kogi state. kí ló gbé yín débì. Ah, àbúrò mi mà ló lọ ra scrap lọ ra stolen vehicle kò dẹ̀ mọ̀. scrap wa ni stolen vehicle. bẹ́ẹ̀ ṣé wọ́n ti bàgẹ́ sílẹ̀ ó ti di jẹ́gẹ́jẹ́gẹ́ ni. gẹ́gẹ́ bó ṣe ṣàlàyé fún mi ó ní wípé ẹni tó wá tà fún òun ó láwọn méjì ló wá tà wípé wọ́n láwọn fẹ́ yọ ẹ́ńjìnì àjíà mọ́tò yẹn pé chassis yẹn ó ti kán ní àárín pé wọ́n náà ti ra bọ́dì míì tí wọ́n fẹ́ yọ ẹ́ńjìnì àjíà owó ẹsẹ̀ wọn láwọn fẹ́ yọ kúrò so bọ́dì nìkan ló ní wọ́n tà fún un àbúrò mi ni ọmọ mi ni so bàbá ẹ̀ ẹ̀gbọ́n mi ni ìyá kan ló dùn so but torí pé ilé mi ló ń gbé lẹ́gbẹ̀ẹ́ ibi tí hòtẹ́ẹ̀lì mi wà. olótẹ́ẹ̀lì. bẹ́ẹ̀ni lẹ́gbẹ̀ẹ́ ibẹ̀ ní Ṣàgámù lẹ́gbẹ̀ẹ́ ibẹ̀ ló ti ń ṣe scrap ìgbà tí àwọn ọlọ́pàá tí wọ́n ní pé tracking mú mọ́tò yẹn wọ́n wá ń bọ̀ ń bẹ̀ èmi pàdé ọlọ́pàá lójú ọ̀nà. ṣé mọ́tò tó ń ra mọ́tò tí yóò ṣe mọ́ ló ra àyàbá o. mọ́tò yẹn ó dà pé ó bàjẹ́ sójú ọ̀nà gẹ́gẹ́ bí oní nǹkan ṣe sọ àwọn yẹn wá lọ tó ẹ̀ wá tà fún un so èmi wá pàdé wọn lójú ọ̀nà mo wá bèrè ní mo wá kí wọn torí àwọn ọlọ́pàá yẹn ní mímọ̀ ní wọn wọn wá ní pé àwọn tíráàkì mọ́tò kan pé ó indicate street ọ̀dọ̀ mi wọn ní à àbúrò mi mà ti pè mí láàárọ̀ pé òun ra mọ́tò kan mi ò tí ì débẹ̀ o kó má lọ jẹ́ mọ́tò yẹn ẹ jẹ́ ká máa lọ o gẹ́gẹ́ bí mo mọ àwọn ọlọ́pàá yẹn bàtà dẹ̀ máa débẹ̀ mo pé òun pé kó wá sí gate mo pé òun pé kó wá sí gate ọ̀dọ̀ ẹ̀ torí side ọ̀dọ̀ títí ẹ̀ ni ìgbà tó wá sí wọ́n rí mọ́tò yẹn náà kọ́mọ́ sí rí bàtà wọn àti complain àwọn lòun ni the next day ọlọ́pàá wa ni ankọ́pì ankọ́pì ankọ́pì wọ́n ṣe ní kọ́ ankọ́fù èmi èmi wọ́n ṣe wọ́n ankọ́fù ni àwọn tó ta mọ́tò yẹn tó ń yọ engine cause àwọn ló ń scrap ẹ̀ fúnra wọn nínú bẹ̀yẹn òun ti ṣe tó tó ló ti ṣe yẹn mo last year ló ṣe dọ́dọ̀ mi ọ̀tẹ̀ mi ń ṣe scrap yẹn tẹ́lẹ̀ ọ̀kẹ́ náà ti ṣe rú ẹ̀ rí mo ti ṣe scrap rí so ìgbà tó jẹ́ ọ̀dọ̀ mi ṣe scrap mo ṣe scrap á tó ten years o ṣé irú ilé wa ṣẹlẹ̀ rí irú ilé yóò ṣẹlẹ̀ rí ẹ̀ẹ̀kan tó ṣẹlẹ̀ ẹ̀ẹ̀kan tó ṣẹlẹ̀ èmi fún ara mi mo pe ọlọ́pàá torí wọ́n ti wá ta mọ́tò yẹn fún mi mo rí pé ilé yìí neat ilé ò lè jẹ́ scrap ilé ò lè jẹ́ scrap fún ara mi mo pe ọlọ́pàá mo dẹ̀ sì pé ọlọ́pàá àti ọlọ́pàá bí àwọn ọmọ yẹn lè fún wọn lára wọ̀n mí lè tán rí mọ́tò ọlọ́pàá báyìí wọ́n yà dànù so ni wọ́n dẹ̀ tó mọ́tò yẹn lọ sí station wọ́n dẹ̀ pé lenat ni o dẹjọ́ báyìí kò ní pẹ́ ń kó akọ́kọ́ sí lọ gbàtọ́ ni pé wọ́n ti scrap lọ́wọ́ lọ́pàá dé. èdè sì gbàtọ́ dẹ̀ ti scrap ẹ̀ now ó dẹ̀ sọ fáwọn ọlọ́pàá wípé èmi kọ́ ni mo ra mọ́tò ìbọn àgbàgbọ́ ó dẹ̀ dọ́jọ́ kejì àbúrò mi dẹ̀ fi ẹsẹ̀ ara ẹ̀ wá station wà ní dájú sálọ tẹ́lẹ̀ ní àbí òun sí. ó sálọ nígbà tó ti rí gbọ́ áńkọ́ fún mi akọ́mi tọ́lọ́pàá ti fi áńkọ́ mi òun sá sẹ́gbẹ̀ẹ́ so ó ti wá fún ara ẹ̀ nìyẹn pé dájú òun kọ́ ló ra ọjà o òun ò lè gbà wọ́n jẹ̀yà nǹkan tí mo wọ́ but to my surprise wọ́n wá ní èmi ni mo ní ilẹ̀ ibi tó ti ń ṣe ìbúra àbúrò mi òun ni ó ti rà ní ọwọ́ ti tèmi òun ló ní ẹ̀gbẹ́ ibẹ̀ yẹn pé ó ń ṣe business ti tiẹ̀ ń bẹ̀ ó dẹ̀ ti sọ fún mi wípé mi ò mọ̀ nípa ẹ̀ ẹ fi èmi sílẹ̀ so that èmi á lè lọ bá complainant láti mo bá ṣe máa táwọn bá ti máa dialogue láti provide mọ́tò ẹ̀ fún un wọ́n sàlẹ̀ rárá ìgbà tó dẹ̀ ya àwọn fámìlì mi ìyàwó mi wọ́n wá sí ìdí nígbà kan transfer case wá bí wọ́n á rí driver who happens to be the complainer. wọ́n dẹ̀ bèèrè lọ́wọ́ ẹ̀ pé kí ló fẹ́ ká ṣe wọ́n wá ní five million lòún fẹ́ gbà five million lórí mọ́tò tí ọmọ lòún rà ní three hundred ẹ̀gbọ́n mi ò mọ̀ nípa bọ́ọ̀sì eh, Volkswagen bọ́ọ̀sì ni dáfó ó dàbí dáfó bọ́ ẹ bọ̀ kí ni condition mọ́tò nígbà tí wọ́n rà ìgbà tẹ́mi rà orúkọ ẹ orúkọ ẹ what's your name Michael Ọdúnayọ̀ so ìgbà tẹ́mi rà wọ́n gbé wá sọ́dọ̀ mi pé ó dà pé mọ́tò yẹn ó ní fort bóyá ó bàjẹ́ àwọn dẹ̀ fẹ́ yọ ẹ́ńjìn àǹjì ẹ̀. ta ló ń gbé wá sake àti àlùjá. bó làwọn ń gbé irú èèyàn iṣẹ́ wo làwọn ń ṣe. iṣẹ́ tí wọ́n ṣe. o mọ̀ wọ́n rí tẹ́lẹ̀ ni. the first time tèmi máa rí wọn nìyẹn. wọ́n ti èmi mọ̀ wọ́n. èyí mọ̀ wọ́n àwọn ọ̀dà lè báyìí. àwọn e, ẹ pé èmi wà nù sẹ́ẹ̀ so èmi ò lè rí. táwa ni owó tí kí ní tàwọn ta ni wọ́n sanwó fún. kí bàbá sanwó fún o tẹ̀ tí sanwó gan báyìí. tí sanwó wọn sì fẹ́ mo ní tó bá ti yọ nǹkan tí wọ́n fẹ́ yọ bẹ́ẹ̀ ni èmi á sì sẹ́ fálù nǹkan tó kù. so ìwọ ti ṣe ìtọ́jú mélòó wọ́n tó gbélé wa báyìí. last year november náà ló bẹ̀rẹ̀ bó ló ti kọ́. ìgbà tí wọ́n sọ fún mi pé wọ́n ní experience ẹ̀ pé àwọn máa ń ṣe tẹ́lẹ̀ pé tọ̀ so àwọn á máa put me through. ìwọ ṣe wá bẹ̀rẹ̀ nígbà wo lè bèrè okòwò ẹ so eléyìí tó wá di tó di wàhálà yìí àwọn àròjà yẹn ṣé wọn ẹ ìgbà tó ń mú ẹ tọ́ka àwọn èèyàn bẹ́ẹ̀ àbọ̀ sá lọ. a mú wọn lọ sí ọ̀dọ̀ ibi tí wọ́n ń gbógun àwọn ọlọ́pàá a lọ sí ibi tí wọ́n ń gbé àárín wọn lórí ọ̀tí sí ẹ̀kan àròjà kọ̀dárì ó wà fún ọ̀wá pé òun máa bá wa mú àròjà wa títí tí wọ́n fi gbé wa kúrò ní ẹ̀wọ̀lẹ́wọ̀ police station ní Ṣàgámù kò sí ẹni tí náà rí àwa tẹ wàánu sẹ́ẹ̀lá àlè mọ̀ bóyá wọ́n wá àbí wọn wá. ṣé o ṣe ọ́nà ẹ̀tọ́ ni mọ́tò ọ̀gàn ṣé òun ló ní mọ́tò ń sọnù ní àbáwò. ẹni tó ní mọ́tò according to him tí ó yẹ yín sà according to him torí ọlọ́pàá gbé wa lọ sí spot ibi tí mọ́tò yẹn bàjẹ́ sí. ọkọ̀ mọ́tò bàjẹ́ ni bàjẹ́ ni àwọn àròjà wa tó ẹ̀ wá sí ọgbà ọgbà tí láti ta fún so now nígbà tó ń gbé mọ́tò wa ṣé wò ó ti ẹ̀ béèrè dọ́kúmẹ́ǹtì èmi ń béèrè lọ́wọ́ wọn ní dọ́kúmẹ́ǹtì wa pé àwọn náà wọn wa so ó lọ ṣàkè wà lọ́dọ̀ mi ó yọ àwọn kan tí wọ́n sọ pé wọ́n fẹ́ yọ kúrò bẹ́ẹ̀ pé irọ́ ẹ̀ tó òun wá lọ èkejì ẹ̀ ó wá lọ pé òun fẹ́ lọ mú eh, particulars mọ́tò wa ìyẹn ìyẹn fi kúrò bẹ́ẹ̀ wọ́n á sì dé ẹ̀ wá padà ní pẹ́ ó ní àwọn sì ń wà pé kò tí àwọn ibi tó wà àwọn wà ṣọ́ọ̀tù bẹ́ẹ̀. nígbà fún wọn kí ló kí ló rókì lọ́kàn tiwọn. èmi jẹ́ ti kọ́kọ́ pé ẹ̀gbọ́n mi láàárọ̀ kù gbọdọ̀ báyìí o pẹ̀lú àti máa fi gbowó ní àrà nine o'clock pé ìbò báyìí báyìí ló ṣẹlẹ̀ o wà ní kémi kémi ní sùúrù pé òun ti bọ̀ pẹ̀lú àti wọ́n fi dé ọlọ́pàá fi fi hàn wá so bó ṣe wá rí kí n lẹ́sìn tẹ kọ́ bá ẹ̀yin ẹ ṣe òun òun náà tara bọ̀ kí n lẹ́sìn kọ́ bá lẹ́sìn tẹ̀yìn ọkọ̀ náà ó pọ̀ number one eh, ó kàn rí wípé èèyàn ò lè rí kó má mì because nínú business èèyàn ẹ lè smart ju ẹni tó ń sọ yín lọ ọmọ sì ń wo nǹkan yẹn bíi set up onìkan yẹn pọ̀ sí. látọ̀dọ̀ àwọn àròjà sí ní àbí. sí sí mi because ariwo tó ń pa everybody mọ̀ wípé mi ò mọ̀ nípa nǹkan yẹn but wọ́n kàn ń pariwo pé ó ní hòtẹ́ẹ̀lì ó ní hòtẹ́ẹ̀lì ó ní hòtẹ́ẹ̀lì. ìyẹn ni wọ́n fi ìyẹn ni wọ́n fi ń ṣe àtòrí kéèsì eléyìí tí mo ti pe ọlọ́pàá fún nígbà yẹn tán rí wípé tán ti gbọ́ yẹn tó ti ti kéèsì ńgbà yẹn òun náà tún wọn fún mi pé kò ṣẹ̀ṣẹ̀ ń ṣe irú bẹ́ẹ̀ àtòrí kí nǹkan yẹn má ṣẹlẹ̀ mọ́ òun yẹn tèmi stop scrap bẹ́ẹ̀ ṣe ṣe mọ́. mi ò jẹ́ kí n ṣe mọ́ wípé nǹkan tí ọlọ́run dẹ̀ ti ṣe ìpàdé lọ́rùn ọba ó má bàjẹ́ nílẹ̀ mi ò jẹ́ kí n ṣe mọ́. ẹ tó a stop scrap ní sọtọ́dún mélòó wa. mo ti stop mo ti stop scrap náà ń sìn twenty two years náà ni. kí ló tó wá ṣẹlẹ̀ báyìí. kí ló tó ṣẹlẹ̀ so for today yes sir mi mọ anything nípa ẹ. kí ló wọ́n fẹ́ sọ kí lẹ́kọ̀ọ́ tí wọ́n kọ́ bá. Ah, ogun jẹ̀bi ìrọ̀lẹ́ kọ́ ẹ̀ tí máa ń mú tẹ́lẹ̀ kéèyàn dúpẹ́ lọ́dọ̀ náà. wọ́n lè rọjà kéèyàn kọ́kọ́ gba dọ́kúmẹ̀ntì ẹ̀ lọ kéèyàn tó rà. ẹ ṣe gan mo dúpẹ́ à ń fi dá gbogbo ará ìpínlẹ̀ Ògùn lójú wípé láti ṣèṣìn lọ gbogbo àwọn tó bá jẹ́ jàǹdùkú tó ń hùwà ọ̀daràn tó ń gbé nípínlẹ̀ Ògùn á dáa kan kí ọwọ́ ọmọ ọmọ wọn bọ́ṣọ̀nù tí wọn ò bá lè ṣe bẹ́ẹ̀ kán tètè sá kúrò nípínlẹ̀ Ògùn nítorí eléyìí tí ọwọ́ bá bà á fojú balẹ̀ ẹjọ́ gbogbo ipá tó bá wà ní sàkání wa la máa lò láti fi gbógun ti gbogbo àwọn ọ̀daràn bá wà nípínlẹ̀ Ògùn ṣùgbọ́n gbogbo àwọn tí wọ́n bá ń ṣe dáadáa tó ń ṣẹ̀tọ́ lábẹ́ òfin à ń fi dá wọn lójú pé kò sí fòyà fún wọn iṣẹ́ wọn á máa lọ dédé wọn àbẹ̀ ní ìbẹ̀rù pé àwọn ọ̀gbọ́n wọn á máa fi ọ̀gbọ́n ọ̀gbọ́n ọ̀gbọ́n